tọ́ba tó Abdul Ghafur Abdul Ghafur kó o mú nínú orúkọ ọlọ́ọ̀ kó o fi abudu kó o fi kún ìdẹ́ náà orúkọ tó náà máa ní kẹ̀kẹ́ Abdul Ghafur tọ́ bẹ́ẹ̀ Ar-Rahim nínú orúkọ ọlọ́ọ̀ o lè kọ́ ọmọ rẹ kí ni Abdul Rahim ọlọ́wọ́n bá tiwa tó bá forí gbìyànjú yóò fún kẹ́yìn. سبحان الله تبع فريقنا يوسف كين قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن آية في الله فلا يستطيعون إلى النبي محمد صلى الله عليه وآله وسلم من تلميع الله كل السعدلوي لغاية القيامة هناك تأتي كان صلى تأتي كان النبي محمد صلى الله عليه وآله وسلم فكما في التأتي صلى التأتي بالسعر فإن تولوا تنقوا التأتي صلى تنقوا التأتي كان النبي صلى الله عليه وآله وسلم في يوم فإن الله لا يحب الكافرين الله هو مثل في عمل كفري الله أكبر ẹ̀rí ìbẹ́sẹ̀ ńkú gbogbo ẹjọ́ bá ti tẹ̀lé tọ́lọ̀ tí o bá ti tẹ̀lé tànà ìṣòwò àtẹlẹ́ kọ̀ wọ̀ káàbọ̀ gbogbo ẹjọ́ bá ti tẹ̀lé tọ́lọ̀ tí o tẹ̀lé tànà ìṣòwò àríwá àríwá kíni kẹfẹ́rí ni ọlọ́run ọba ti sọ pé ìnáwó ọ̀hán lẹ́yìn ẹ̀kọ́ lè káàbẹ̀rẹ̀ ọlọ́run ló ti dáhùn kẹfẹ́rí àti gbogbo bí kékeré tẹ́lẹ̀ ló koro tó tí ò dáhùn èèyàn sùn lóru gbogbo bí kékeré ti tẹ́ ń pọ́nlé ń sọ ipò ní àyànfẹ́ ọlọ́ọ̀ òun lọmọ ọlọ́ọ̀ àtọ́nà òbí bẹ̀rẹ̀ tọ́nà òní bẹ̀rẹ̀ àti kìí ṣe kí ká pọ́nlu ìní ń jẹ́ ìsípò dodo là ń sọ ọlọ́ọ̀lù òun nífẹ̀ẹ́ sí kékeré tí wọ́n wá lè tú láti ọlọ́ọ̀ nífẹ̀ẹ́ tó lòun nífẹ̀ẹ́ àmì kú oríire o ní wọ́tọ̀ ntẹ̀lé sọlọ kú oríire wọ́tọ̀ ntẹ̀lé sọlọ Muhammad sallallahu alaihi wasallam Al-Qur'an lélẹ̀ nínú ma ní nípa òfin ṣẹ̀ríà tó nà bàbá bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ti sọ bí ìpínlẹ̀ inna Allaha la yuhibbul kafirin mantuqul aya nafyu hubbillahi 'anil kafirin. ǹjẹ́ àyà sọ jáde ní gbólóhùn. ó ní pé ìfẹ́ ọlọ́run kò lè sí fáwọn kẹfẹ́ ọlọ́run ní fẹ́ràn àwọn kẹfẹ́ mọ̀mọ́mọ́ anàlọ́hà yọ̀hẹ́pọ̀ mọ́kùnrin náà mùsùlùmí àgbọ́yé rẹ̀ ó ní pé nígbà tí òun nífẹ̀ẹ́ sáwọn kẹfẹ́ rí ajẹ́pé kọ́ ó nífẹ̀ẹ́ sáwọn mọ́mìnì àwọn mùsùlùmí ìwọ́ kú oríire ó oríire tọ́jú mùsùlùmí ọlọ́mọ bá báwo ló ti lè ti jáde lábẹ́ pé o nínú àwọn tọ́lọ̀ wọn bá lòun nífẹ̀ẹ́ sí tọ́ wa gbọ́ sí aago àwọn tọ́lọ̀ lòun nífẹ̀ẹ́ sí tó tún wá fọwọ́ ara rẹ tẹ̀ sá kó tún bí ọ̀kan lu ẹni tọ́lọ̀ wọn bò nífẹ̀ẹ́ sí. bí ìbá ti kórè ibi jẹ́ sí yẹn láti wá lórí ibi ọlọ́ torí ẹnìkan gbọ́dọ̀ fi Islam rẹ̀ gbà parọ́ ẹnìkan gbọ́dọ̀ fi Islam rẹ̀ tàwádà ẹnìkan gbọ́dọ̀ fi Islam rẹ̀ pé oríire gbogbo oríire lọ́lọ́ tọ́ba wa ti tẹ̀lé apàdà ti bù mẹ́lẹ̀ ara apàdà ti bù ọ́ náà torí délé táyà yìí ó ń tọ́ka sí wípé àtìká tẹ̀lé tẹ̀lọ́ àtìká tẹ̀lé tẹ̀lé lọ Muhammad sallallahu alaihi wa sallam. níbi kul ati'u Allah war-rasul wọn láti mọ̀ fún àdàbí ni wọ́n sọ àlejò ọ̀sán sallallahu alaihi wa sallam torí kí n tó lọ sọ kul ati'u Allah wọ́rọ̀ tó lẹ́nu ọlọ́run sọ bẹ́ẹ̀. wọ́n ní kúl àfihàn ọlọ́ha wọ́rọ̀ tó kí ni bẹ́ẹ̀ lára rọ̀ tó alẹ́ àtìlá nínú òfin ìṣẹ̀ríà tí gbólóhùn bá gba alẹ́ àtìlá wọ́n wá ròyìn rẹ̀ àbá ròyìn rẹ̀ wọ́n sọ pé wọ́rọ̀ tó lọ́lọ́ wọ́rọ̀ tó lọ́lọ́ sọ pé ànábì aláìní ọkọ̀ máa kà àbí bẹ́ẹ̀ kọ́ ẹtẹ̀lé tọ́lọ̀ ẹtì tẹ̀lé tí ò jíṣẹ́ náà àtàlù jíṣẹ́ náà bá jẹ́ nàbí yọ́nà muhammadun sallallahu alayhi wa alihi wa sallam torí òfin ṣẹlẹ̀ àti sọ pé alábò ìdá ọkùnrin sọ̀rọ̀ àtàkìlẹ̀ fọ́ọ̀dì kàmì والفرد الكامل في nàbí نبينا محمد sọlọ́lá àbárí ìwádìí tó bá fi gbólóhùn fún ọ̀la ìtumọ̀ rẹ̀ dàgbẹ́ tó péjì nínú gbólóhùn tá ló péjì nínú àwọn òṣìṣẹ́ ànágbà Muhammad sọlọ́lá àbárí sọlọ́ awu eléyìí tó gbẹ́lú mi náà lè fi yẹ àwọn tẹ̀lé tọ́lọ́ àwọn tó ń tẹ̀lé tà nẹ́bì dé kọ́ àwọn tẹ̀lé tọ́lọ́ àwọn tó tẹ̀lé tà nẹ́bì kí ni ànẹ́bì mọ́bì àwọn tẹ̀lé tọ́lọ́ àwọn tó tẹ̀lé tà nẹ́bì Jésù táwọn náà wí. قل أطيعوا الله والرسول أي أيوة والرسول محمدا صلى الله عليه وآله وسلم تعرف من جاني وكان تالي صلى تزن وقال تشيو وقالان لأن تالي تشيو ثم نعرفنا حسنا ìpèníjà ẹjẹ abọ́ ìbáraẹni onílé kankan náà ìbáraẹni tó lọ́ọ́ fi ń قل أطيعوا الله والرسول tẹ̀lé sọlọ tẹ̀lé tí anabi lọ́lọ́ ọba sọ lọ́wọ́ ayé kàpìtà anabi lè kalọ̀ fún bàbá rẹ̀ tọ́tọ́ anabi iná ìlú balùwẹ̀ tẹ́ ojú kòkòrò agogo wa ẹ̀dá kan ojú náà fẹ́ sẹ́yìn sọ́nà ìṣúná àti ọ̀là ní kàféwé ẹ̀dá kan ojú náà fẹ́ sẹ́yìn tó ti bá anabi mu báyìí tí wọ́n bá ti tẹ̀lé òkú òye tẹ̀lé sọlọ tẹ̀lé tẹ̀lé sọlọ anabi Muhammad sallallahu alaihi wa sallam torí pé tó o bá ti bẹ́ẹ̀

torí pé mo wá ń dùn torí pé ti wá gbọ́ àwọn sọlọ nífẹ̀ẹ́ ó kò lágbo àwọn ọmọlẹ́yìn iṣẹ ìfọ ìdí ni tó fi jẹ́ pé àwọn mùsùlùmí nígbà tí ẹnìkan bá gba islam wọn ò ní kọ̀ láti ràn án lọ́wọ́ láti gbìn olówó láti ṣàtìlẹ́yìn fún àwọn tọkàn wọn lẹ míì táwọn owó oúnjẹ àwọn lè wá gbọ́ àǹfààní o tó wá parọ́ fún ìgbà islam mùsùlùmí sì ní tẹ́lẹ̀ àwọn ọmọ wa dáwùjọ fún tó bá parọ́ fún wa tó lè parọ́ fún lọ́wọ́ bá wa. kò lè parọ́ kọ́lọ̀ parọ́ torí pé lọ́dọ̀ àjọmọ́ ẹjẹ́ àtẹlẹ sọlọ ẹjẹ́ àtẹlẹ sọlọ sallallahu alaihi wa sallam. ó wọ́n nínú kàdé ètí Abu Hurayra ọ̀bí ẹ̀rọ àti wọ́n gbà wọ́ ètí Imam Muslim rahimahullah ta'ala tó ń gbé jáde nínú síra wọn. wọ́n lẹ́nu tó Muhammad sallallahu alaihi wa sallam sọ èké inna Allah idha ahabba 'abdan da'a Jibril wọ́n ní kí ọlọ́run lọ́wọ́ ní kẹsẹ̀ ń kan náà àwọn ẹ̀rù rẹ̀ yóò pè mọ̀lẹ́kà jìbìrì pé wà mí. Tọ́kọ̀ ọlọ́run á sọ fún mọ̀lẹ́kà jìbìrì pé ẹni ọ̀hẹ́gbọ̀ fúlẹ́ẹ̀nì èmi ọlọ́run ní kẹsẹ̀ lágbájá o ta àṣẹ̀dá ìwọ náà nífẹ̀ẹ́ sọ́kànlá. Èmi nífẹ̀ẹ́ lágbájá ìwọ náà nífẹ̀ẹ́. Ẹ̀yin ti di máa tẹ́sí tẹ́sí sọ́nà ọ̀fìn nífẹ̀ẹ́ kó tẹ́lẹ̀ tí ọlọ́run lè fẹ́ tọ́ adékèké ṣe pé ẹni tí èsì mùsùlùmí tí èsì ẹlẹ́sọ̀lọ́ tí èsì ẹlẹ́sọ̀lọ́ tí èsì ẹlẹ́sọ̀lọ́ lọ́wọ́ àgbàpọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ kí tọ́ ọlọ́run sọ fún malika jibril pé wọn náà nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀yọ̀ ìbòho jẹfẹ̀rẹ̀ malika jibril náà bá bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ olúwa rẹ̀ tó máa yọ náà jẹfẹ̀rẹ̀ ìlú fi sẹ́nà malika jibril wà pípé ìlú sẹ́nà فيقول إن الله يحب فلانا فأحبوه لا زاد وأنا وبس نكر لا زاد بقي على سما بينما نكر فيحبه أهل السماء بقي على سما نوبة بينما قال النبي صلى الله عليه وسلم ثم يوضع له القبول في الأرض أن تلو ما بس وأنا ní màlẹ́kà dìgbìrì ní nífẹ̀ẹ́ rẹ̀ tí gbogbo ara sọ́mọ nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́wọ́n bá wà fún àkọọ́lẹ̀ tí gbogbo ara yẹ wọn gbà jẹ. subhanallah ó ti mọ̀ pé àwùjọ káyọ̀ ọgbà tẹ́lẹ̀ kó ọmọ yọ̀mọ́ ní tẹ̀sẹ̀ lọ́mọdé yọ̀mọ́ yẹ tẹ̀ẹ̀tẹ̀ irọ́ ni ọkọ̀ ọmọkọ̀tẹ̀ ẹ̀rọ gbọ́ ọmọ fi wẹ̀ títí jọ́ wo títí jọ́ tó fi sọ pé òun títí jọ́ tó fi sọ pé àtòkùn ló fi mú wa títí sọ́dún ti sọ pé àkójúgbèjú ah, ló lò. àmẹ́ni sọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ torí kí màlẹ́kọ̀ nífẹ̀ẹ́ tí màlẹ́kọ̀ náà kéde sí gbogbo ara sọ́mọ nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run kọ́ àkọọ́lẹ̀ sí gbogbo ayé gbàgbé ẹ̀ nísìnyí gbogbo èèyàn fẹ́ káwọn èèyàn gbàgbé wà lọ́dọ̀ ẹ̀ ǹjẹ́ òṣèlú àwúre èyí sọ́sẹ́ èyí ti ṣe kó ogun àlùbọ́sà mọ́ èyí ti kó tìwádàrí fún ọ̀pá pọ̀ mọ́ kí ẹ máa fàdárí kankan máa fi wọ inú ẹ wọ ká sùfàánù ìkàlọ́ nìyẹn ìdárí pátọ́ náà ń dájú ẹgbẹ́ kọ́ máa lọ kọ́ máa bọ̀ hmm? kí wọ́n máa jẹ gbẹ́sẹ̀ títí pápá wọ́n á mú wọ́n á pọ̀ ní oògùn oògùn oògùn oògùn lódó títí tí ó fi di pọ̀tọ̀pọ̀tọ̀ pẹ́tẹ́pẹ́tẹ́. Àlẹ́ lọ́kùn mọ́sẹ́ kó mọ́sẹ́ kọ́mọ́bú ẹ̀.

amẹ́rin bẹ lọ ọlọ́run kọ́ kọ̀tẹ́ láti lọ kó fífi dáadáa sí bẹ lọ́dọ̀ ọlọ́run kọ́ àmọ́ kọ́ wa lọ máa mú kankan kọ́ máa lọ jẹ kankan kó gbé kankan jẹ orí kankan mẹ́lẹ̀ kọ́ máa kọ́kọ́ kọ́ máa lá kínní kan. eléyìí ọ̀daràn lójú ààrẹ ìlú wa ń ti bá ọ̀daràn ní oládùn ìfẹ́ ọlọ́run. Hmm, ìdáná lè ka tèlé tẹ̀lé tẹ̀lọ́ tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé kó o gbọ́dọ̀ fẹ́ràn yìí tọ́lọ̀ bá ti fẹ́ràn rẹ̀ yóò pè mọ́lẹ́kà dìbìrì mo fẹ́ràn lágbàdà wọn náà fẹ́ràn kíákíá mọ́lẹ́kà dìbìrì lọ fẹ́ràn mọ́lẹ́kà dìbìrì wà pépè gbogbo sọ́nà yìí mọ́lẹ́kà ọlọ́run ti fẹ́ràn lágbàdà lẹ́yìn náà náà fẹ́ràn ṣùgbọ́n hàmàlà gbogbo ara sánà wọn náà fẹ́ràn yìí ìlẹ́yìn rẹ̀ ọlọ́run wà ní yóò fi gbígbà yóò fi ilẹ̀ fún yàn láàrin àwọn gbogbo wa ló ọlọ́dà kò jọ bẹ́ẹ̀ fún wa. wàyí na abọ̀ ọbọ̀ abẹ̀dẹ̀n à lọ́sẹ̀ tí wà bẹ́ẹ̀ o tọ́lọ́ bá kórè rẹ̀ lásán látàrí kékeré ṣe jẹun kẹfẹ́ rí mi. دعا جبريل الله سبحانه ملك جبريل فيقول الله سبحانه إني أبغض فلانا بدل مقول على بدل منقول على بدل فأبغض وأنا قل عليه فيضربه جبريل كما ملكا لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون sẹ́yìn yẹn yẹ sẹ́yìn béèrè lọ́dọ̀ náà ọlọ́run kí ló pàṣẹ ti kó ìyá rẹ̀ náà because I want you to be just. Tani jọ ìgbọ́dọ̀ sọ lọ́ba abéyí òun lọ́ba tí kì í sábò. Tó bá sẹ́yìn yẹn ló ní mo kórìíra alágbájá máa bá ń kórìíra rẹ̀ á béèrè o á béèrè wọ́n mi sáré kí ló ti kọ́ ọ́ wọn kàn kó lera rẹ lásán tẹnà kó lórí ti jẹwọ tó bá ti pín nǹkan lọba ti yọ sọ tọ màlíkà jìbìrì yọ bẹ̀rẹ̀ sí ní kó lera rẹ tó mọ ìnáàbì ì àdìlẹ sẹnẹ màlíkà jìbìrì ló pèpè yóò pè àwọn ará sẹnà anàlọ ayélujára fúlẹ́ẹ̀nì gbẹdájú ọlọ́run bá kó lera alágbájá o dájúdájú ọlọ́run bá ti kó lera alágbájá o àbọ̀bẹ̀ wò wò ẹ̀yin náà máa kó lera rẹ fẹ́ ìbọ̀bẹ̀ ìbọ̀wọ̀ náà wò àwọn ará àtẹnà wọn bá bẹ̀rẹ̀ sí kórìíra lọ́dà pẹ́ẹ́sìtà náà ó fáwà ó. tó ń bẹ tó bọ́ ọ̀rọ̀ lọ́kùnrin bọ́ ọlọ́wọ́ bá wàá fi àìgbàtì yóò fi sílẹ̀ láàrin àwọn èèyàn gbogbo wọn nígbàtì. subhanallah àti ẹni tó náà lọ́ba padà lẹ́yìn rẹ̀ ní ọ̀dẹ̀ ẹni táwọn èèyàn ń bẹ lẹ́yìn rẹ̀ wà láì rọ̀ ní. ìṣòro káwọn èèyàn ní ìkankan sáré fún ọ. táàrin rẹ àtọ́nà bá dà ọlọ́run fún àtàwọn èèyàn jẹ táàrin rẹ àtọ́nà bá dà ọlọ́run fún àrin rẹ àtàwọn èèyàn jẹ kò lọ́rùn torí délé tí ń tẹ̀lé sọlọ tí ń tẹ̀lé lẹ́yìn ọlọ́run máa ń fún nípa àwọn kan òun ló dẹni tí ọ̀gágágá tó fi dẹ́ nǹkan àwòkọ́ ti fún gbogbo èèyàn òun náà ló sì dá ẹni tí ó ṣe lẹ́ni àbùkù títí tí gbogbo èèyàn ń fẹ́ sáàdì ọlọ́run jìnnà dábòrò rẹ̀ ó gbé àwọn gágá nínú àwọn ẹ̀dá rẹ̀ nítorí kó tó ṣe ìwúlò ó rí àwọn kan lẹ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ nítorí kó tó ṣe fẹ́ lọ ó gbé àwọn kan ká ó sì wọn lánàbì ó sì lè ràn nílé ńlá ọyọ ó sì bàbá lánàbì ó tún wá sí àwọn ọmọ rẹ̀ lánàbì ó tún sọ àwọn ọmọ ọmọ lánàbì bí tó ti pé àwọn nìkan wọn wà láyé òwú ọlọ́ọ̀bẹ kò síbẹ̀ báwọn ọwọ́ ẹ̀sìn àwọn kan ó ti bàbá ńlá lólórí ibú ó sọ ọmọ lólórí ibú ó sọ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ lólórí ibú gbogbo ó ṣe wọ náà ní ẹni kí n bí ọlọ́ọ̀ lé e kí kí ló dé tẹ̀ ẹ̀ ṣe báyìí kí ló dé tẹ̀ ẹ̀ ṣe báyìí ó ṣe wù ní máa sọ láàrin ọlọ́mọ tó wá sọ láàbò ọlọ́mọ máa ń sọ fún wa nípa ànábì ọlọ tó wọn ti sàlẹ́kà káàdì bá àmọ́ yìí pé kò sí wọ́n náà ló máa sọ láàrin kí lẹ́yìn ló ṣe rí pé lùkọ̀ kan dá gbé ọlọ́run ṣèṣà wọn kan kì í ṣe pé nítorí pé bọ́lá ọba tí wọ́n gbà mí títí tó iná bá jẹ́ ìlú ẹ̀ńgbà mi wọ́n ti sàn án báwọn ẹ̀kọ́ máa jẹ nǹkan báyìí kí lẹ́fẹ́ ti sùn tẹ̀fẹ́ ti sùn tí wọ́n máa sọ bí lọ́sọ̀ fún ìkòkú dání oníkàwọn kan máa jọba tẹ̀wọ̀kẹ́tẹ́ ìjọba ń tẹ̀ sáà sí ìjọba kó náà fẹ́ jọba mọ́ wọn lọ́wọ́ tẹ̀wọ̀kábùkù ní ọmọ kan tọ̀ ẹnìkan mọ́ àrùn kí láyé ìgbà sáà bàbá ńlá wọn ẹni tí ń jọba lẹ́yìn ìgbà táwọn bàbá ńlá àtàwọn eléyìí tí wọ́n ṣe tí wọ́n ṣe tí wọ́n fi ga kíkanjú tí wọ́n ṣe tí wọ́n ṣe tí wọ́n fi di ẹni tó ṣe ikú ṣe é mú so lórí kí náà bàbá ńlá ti ń nà bẹ́ẹ̀ kí ló dé táwọn bàbá ńlá ti ń lò ṣe yẹ ó di wọn ló wọn tí o lè gbé wọn ní sáré ẹni tí bàbá ńlá rẹ ṣe irú tí àwọn bàbá ńlá àwọn míì tí wọ́n di aṣíwájú tí wọ́n ṣe ẹlòmíì bàbá ńlá ṣe ṣe jù bẹ́ẹ̀ lọ àmọ́ lọ́wọ́ òkú kan jẹ̀ lọ wọ́n àìkọ́ làwọn ọ̀ma tí wọ́n ń gbà mí torí gbèlè tó ti wọ́n náà ni màá sọ láàyè ẹni tó bá wù ẹni màá gbé síbi kan ṣùgbọ́n tó bá wù ọ́ náà tó bá ṣe ọ́ ní nǹkan dáadáa tó bá wù ọ́ náà tó ṣe ọ́ láṣíwájú tó bá wù ọ́ náà tó ṣe ọ́ ní ẹni tí gbogbo èèyàn tí wọ́n má ṣe fáàrí má jọ ẹ lójú o má kò sí irú yín o táwa ló sì ti dáná pé mo ta ń bá bá tiẹ̀ à bàbá kan ló bí òun náà àbọ̀dá bọ̀ ní pàdé yẹn ti mọ́ngòrò táyì pọ̀jà mọ́ngòrò gan òun náà ní bàbá àlọ́ ní bàbá igi ń bàbá rẹ̀ so kéèyàn ọmọ wa lo àyè tó lọ fún nígbà dáwò ni wàhálà ẹni tó lọ fún àdáwò ẹni tó lọ fún àdáwò kéèyàn ọmọ wa lo àyè tiẹ̀ láti inferiorize gbogbo èèyàn yòókù ọ̀tọ̀ tọrọ wọn ti tọrọ fún ìta nípa pàdé ní bàbá kò sì sí bàbá ẹnìkan ní gbogbo àwọn bàbá tí èyí àgbẹ̀ àbá wa tó bí wọn tó sì fáàrí kí sáwọn sọ pé bàbá tí bàbá tí ìlà sàkọrù tẹ́lẹ̀ ha ilẹ̀ ń sọ̀rọ̀ o قلنا صدقت ولكن بئس ما ولدوا táwọn bá ń pè é ẹ̀yìn àná tó ń ṣe báyìí pé wọn bàbá rẹ kó bàbá mi bàbá mi bàbá mi wọn ló dòdò lọ sọ ọ ṣùgbọ́n wọn bú wọn bí lọ́nà ọ. àwọn bàbá rẹ ti jẹ sẹ́nu pé ọlá bàbá làwọn máa ń jẹ ìwọ ń kọ́ wọ́n ti ṣe àṣìlẹ̀. torí ìdílé ọlọ́run máa ń tẹ̀sà ó máa ń tẹ̀sà ẹ̀sà tó lọ sí ìmúṣẹ́ ẹ̀ká máa ṣe ká máa dúpẹ́ fọlọ̀ kí ẹ̀ṣẹ̀ ká máa ṣe báyìí ká máa ṣe fẹ́ kò sí ìwà ìwọ ọlọ́run ò sí irú èèyàn pọ̀ ọ́ tí ọba sì máa bẹ́ẹ̀ lọ àríjà ó lù rẹ̀ púpọ̀ tó bá pẹ́ fún lọ́mọ ẹ̀sùn ọ̀rẹ́ ló lè fi sùn fún fún ọ̀pá lẹ́sùn tó bá sì fẹ́ pariwo lọ́mọ pa àmàṣà lọ ó lù wọn tó pọ̀ lọ́jà àmọ́ lọ ọlọ́run bá kọ́ lẹ́yìn tẹ̀sán mi ti léyìí ṣẹ́yìn wọ́n fún wọn sẹ́yìn ní ọ̀rẹ́ lọ́sẹ̀ ọlọ́run gbọ́rọ̀ òbí àná. قال إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إن الله اصطفى آدم دجاجة الله سيسع مقبلة وآدم عليه السلام أوكا بيوكا والله مقبلة وآدم أبيت لي ẹlòmíì lè ṣe gbòòrò gbòòrò gbajú ẹni tó jẹ kó ń lọ jẹ tọlọ ní kọ́mẹ́jẹ tàbí wọn hàn síbẹ̀ lẹ́yìn náà máa ń sọ bẹ́ẹ̀ ikú ọlọ́daràn lẹ́yìn náà ti ń jíyà oko bá yín ọwọ́ àtọ̀yìn lẹ́ni tí ń ru àárò ọ̀tọ̀yìn lẹ́ni tí ń gbé pọnpọ́n ọ̀tọ̀yìn lẹ́ni tẹ́ ẹ̀ bá kàn máa jẹun lásán lẹ́yìn máa sọ bẹ́ẹ̀ àwòzùbìlà mùsùlùmí sọ bẹ́ẹ̀ o lẹ́yìn náà ti máa ń tí máa sọ báwọn àwọn òbúlọ́ ti kí abánabì kan bàbá ńlá wa tẹ́lẹ̀ náà tọ́lọ̀ ẹ̀hẹ́ sábàbí kan wá dé ó délẹ̀ bí ò bá ti sábàbí sábàbí mi ọ̀wà àmọ́ lọ́n ti sọ pé wọ́n yẹ kọ́ lọ́rọ́ fún kẹlẹ́ nígbà tí kẹsì ẹni jẹ́ ẹ̀rọ ọ̀rùn ìkànnì ìgbà ó tó dáa ló ti sọ fún òun pàrọ̀ lé lókè pẹ̀ ìsà àlùjẹ́nà ni ó pè kú àmọ́ àlùjẹ́nà náà wọ́n padà wọ́n padà wọ́n padà padà sí baba ńlá wa ga ọlọ́sàlẹ́sà àbí ọ̀sàlẹ́sà ah tí wọ́n ni bàbá kúkú wáyé ọ̀gá àbí ọ̀gá inú wa làwọn olùmọ̀ àgbà wa bàbá wa ń kọ́ àdà bàbá wa tó bí wa èèyàn ńlá ni àbí èsì èèyàn ńlá èèyàn ńlá ni nínú wa làwọn alágbárí ńlá wà tí wọ́n ti fi ọmọ èèyàn láǹfààní débi pé aníbàálù alọ́kọ̀ọ́sí omi aní kọ̀mpútà aní aní aní aní bàbá tó bí wa ń kọ́ èèyàn gíga ni àbí èsì èèyàn gíga làṣẹ kàfé yẹn gíga ni nínú wa làwọn olówó wa tó ṣe pé ju ọba fẹ́ rà ní owó bẹ́ẹ̀ tí wọ́n bá láwọn fẹ́ lórí ìlú wọn rà àfi táwọn olùbá òbí tà bàbá tó bí ruwọn kọ èèyàn gíga ni àbí èèyàn gíga wàllu èèyàn gíga ẹ bá tún ọ̀rọ̀ kí ni wọn làwọn ànábì ọlọ́run wà àwọn ànábì ọlọ́run torí bá ànábì nuha ànábì sheikh ànábì dawud ànábì musa ànábì isa ànábì iliyas ànábì yahya ànábì zakariya ṣé èèyàn yẹ pẹrẹ ànábì lójú yìí èèyàn ńlá ńlá làwọn ànábì bàbá tó wá bí àwọn ànábì kọ èèyàn ńlá ni àbí èèyàn ńlá wàlúwà èèyàn ńlá subhanallah. torí délé ọlọ́run sàlẹ́sà àbí ọ̀sàlẹ́sà ẹ̀ dọ́lá pé wọ́n pè léyìn àkọ́kọ́ ọ̀la mọ́ bó ti gbá tó gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ti pọ̀ tó jáde rẹ̀ rẹ̀ bí àwa náà là á ti tilẹ̀ wọn á kàn máa dúpẹ́ fún ọ lọ. nàìjíríà náà bá bí mọ́tọ́mọ́ tó mẹ́fà lé nìkú tọrọ aṣọ́kù lórí àga àtàgbẹ́dọ́gba táwọn ń wò pé mr ọkọ kò tí ì fi lè kí ó dé zubairu kan ọ̀n tẹ́ńtò sí màlìyàmà ń kọ́ àwọn adájọ́ náà alhamdulillah ọkọ̀ torí kalẹ̀ kọ́lọ̀ bá ti gbọ́ kọ́lọ̀ ni. ẹ wá wo adúrò ọmọ tí ń bẹ fún bàbá ńlá tiwa ànábì Adam tó o túmọ̀ sí kíkà bímọ kọ́kọ́ owó nínú yìí ẹ̀sẹ̀ sẹ́ni tó bímọ méjì tó dé sokoto tíyàwó náà di yẹ bá a bímọ náà wọ́n ọlọ́run tẹ̀sà bàbá ńlá wa ẹ̀ mọ́tí ó ṣẹlẹ̀ ńjọ́ gbìyànjú àti ìyá ọlọ́run fún bàbá ńlá nígbà láti máa rí ìṣẹ̀lẹ̀ yọ àwọn ọmọ náà sọ́tọ̀ àwọn ọmọ rẹ kìí ṣe wọ wọn sọ fún lórí inú àwọn ọmọ làwa wà bàbá ńlá náà wà jáde wá wọn lọ ní ìmọ̀ kó ní mú wọn kó ní wọn wọn sọ ni àbí ẹwò mi ní so adam alayhi salam ọlọ́run wa gbogbo ní kókó ẹgbẹ̀rún nine nine nine bọ́sínà nine hundred and ninety nine lọ́sínà ẹ̀yọ̀ kan sálùjẹ̀nà à ọlọ́run dákúndé abẹ́nu ẹ̀yọ̀ kan ọlọ́run sálẹ̀ sá wọn bàbá wa kọ́ ọ̀kẹ́ gbogbo yẹn ń bọ̀ sí pé ọba làtúwà ni ọba ni adam wọlọ ọmọ bẹ́ẹ̀ tó pèlè tètè ádámà ẹnẹbi ádám aleyhi sọlẹtì ọsẹlẹ tó ní baba làtúwà ọlọ́run sálẹ sáà nítorí pé nínú sísàlẹ̀ sàtọ́lọ̀ sàlẹ̀ sà anáwó àbàkọ́lẹ̀ ọ̀hún bíyẹ́dẹ̀ ọlọ́run ló fi ọwọ́ ara rẹ̀ bó ti dà subhanallah ọwọ́ ọlọ́run lọ́nà fi dá. wà nẹ́kọ̀ọ́kọ́ fi ìhìmẹ̀ rú ọ̀hẹ́ ọlọ́run ló ti fẹ́ mi sí la nínú àwọn ẹ̀mí tó dá. ẹ̀sà ni àbí ìfẹ́sà ẹ̀sà ni. wà á ti dẹ̀dẹ̀ lẹ́hùn mẹ́lẹ̀ ìkẹ́tẹ̀kù ó sì mú kí àwọn mọ̀lẹ́kà rẹ̀ fún forí kalẹ̀ fún ẹ̀sà ni àbí ìfẹ́sà àwọn èrò forí kalẹ̀ fún wọn wọ́n tó pé yẹn wọ́n tó wá pé mọ̀lẹ́kà ẹ̀sà ni àbí ìfẹ́sà ọwọ́ àgbẹ̀ta ẹ ẹ máa tó tó bí ṣètọ́ nínú nù torí pé àwọn akóńtẹ̀sí pé wọ́n sọ ọlọ́wọ́ àná pẹ̀lú òótọ́ wọn kó tọ́ ni bí wọ́n ní ọlọ́wọ́ àná tó rà nínú àdé àmọ́ yóò tọ́ lẹ́yìn rẹ̀ wọ́n ti ṣètọ́ nípa ti gbà lé sí ọlọ́wọ́ bá yẹ àwòrán ádámà ọwọ́ ẹgbẹ́ gbogbo ẹ̀ pẹ̀lú wa mọ́ sìkánì ọkọ̀ ẹ̀rí ẹ̀rẹ́kẹ̀ èwo ni gbogbo gbogbo kú mẹ́kẹ̀ èwo lélẹ́yìn lọ́kọ̀ pa. àkókò máa tọ́ lọ́kọ̀ àdéhùn pẹ̀lú ẹ̀ tó títí ẹni tí ẹ̀jẹ̀ kàlà àbùkù bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ máa tọ́ lọ́kọ̀ àdéhùn pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́ afẹ́ mi ti la wọn á ń bẹ fún mi bẹ ẹsùnà yìí hàn wúlò àbí nǹkan tó sọ̀rọ̀ lẹ́yìn tó bá tó ẹ قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم هذا هذا مما أتيت من الله يقول علم ما ربنا لو أن وعد أن أصفه النبي آدم عليه السلام قتل أي جوال ألم أقل له إني أعلم غيب السماوات والأرض بالمستقيم níbi ni mo nímọ̀ nípa tó pamọ́ sọ́mà wọ́n á lọ wọ́n á tó fẹ́ dúró wọ́n máa dà àti sẹ́yìn tó máa ti sẹ́yìn tó pamọ́ gbogbo ẹ̀ lọ́wọ́ níwà yìí o o sì tó lè hà hmm, in practical ó ti hàn báyìí bá dáná àgbègbà ẹ wá forí balẹ̀ fún un. àwọn níta tí wọn láyé àfúnà máa máa amárọ̀hún ọ̀yẹ́ fàlóòlà máa yọ̀ fún àwọn ẹ̀kọ́ àti ọlọ́ọ̀ kíákíá ọlọ́dá wa olùkọ́ àpòlì kan lẹ́ka àpòlì kan lẹ́ka ìgbà ṣíkì náà. àmọ́ ìbílẹ̀tù àbá wọ́sítàkùbà ọkọ̀ wa pé mo fi wá pé èmi. tó wàgánà ní ẹ̀ka àbẹ̀lẹ̀ pàtàkì àbẹ̀jọ́ kan náà kékeré kékeré ń tẹ́lẹ̀. ìtura tẹ́lẹ̀ ọlọ́run ti gbé àná bí adánadá ó ní káwọn ilé kò kórè balẹ̀ nígbà tí gbogbo náà ṣe kúkú máa lè kó forí balẹ̀ fanabi adamu alẹ́ ìṣẹ́lá inú yín dùn àbí òdùn náà inú yín dùn àbí òdùn ọkàn yín bàjẹ́ pátá máa kọ̀ láti ìbílí ṣètọ́n ọkọ̀ láti tẹ̀ láti ọlọ́run àbọ̀kàn yín ọ̀bàjẹ́ ni ó túnbọ̀ sí pé dáadáa tó bá tẹ̀lẹ̀ sí bàbá ńlá àwọn àwọn ọmọdọ́mọ náà lọ tẹ̀lẹ̀ sí tó bá ti bàbá ńlá àbúrú tó bá ti wọn àwọn ọmọdọ́mọ tó lẹ́yìn náà wọn fi lẹ̀ dáadáa yẹn inú ọmọ filẹ̀ àìdáa yẹn inú ọmọ filẹ̀ torí di eléyìí ni ọlọ́run ní ká mọ̀lẹ́kọ̀ orí balẹ̀ tó kọ́ ní orúkọ gbogbo nǹkan wa kẹ́nà kó jẹ́nìnà ọlọ́run ló máa gbé àlùjẹ́nìnà ọlọ́run sálẹ̀ sá ọlọ́run kọ́kọ́ gbé àlùjẹ́nìnà nínú ìsìn àwọn gbogbo èèyàn yóò kùkù sẹ́jú sí gbé àlùjẹ́nìnà tọ́ lẹ́yìn náà lọ́nà ọba mú sọ̀kalẹ̀ sókè bò ó là kọ́kọ́ èèyàn tó kọ́kọ́ tẹ̀lé ẹ̀sán ni àbí ẹ̀sán táwọn yẹn bá láwọn ń ṣèwádìí àwọn ti débi kíní kan máa maria táwọn ti dé máa ẹni pé amẹ́ríkà ọmọ àtàkọ́lá ẹ̀yà ẹ̀ we have reached mass we are now going to ẹ̀yìn gbọ́ wíwì ẹ̀ gbọ́ mi ni wọ́n láwọn lọ́rọ́ wọ́n ti dé máa wọ́n náà fẹ́ dé jupiter lọ wọ́n ti lọ kàwé tó má wọn ò ti sọ̀kalẹ̀ o wọ́n kàn yín mísàsì wọ́n wá gbé rọ́bọ̀tì kan lọ́dọ̀ pé wọ́n lọ́ọ́ máa yípo rọ́bọ̀tì sọnù rọ́bọ̀tì mi ò sọnù omi kpóra omi wọn ò rí mi àmọ́ wọ́n fáwọn yín wọn ò sì lè wọ́n á ń sírò pé bá ti sọ nínú ìlú olè lọ sẹ́bẹ̀ ànábi adága àkọ́kọ́ ń tọ́ tẹ́lẹ̀ ẹ̀ta ni àbí ìṣẹ́ta ẹ̀ta lẹ́yìn náà inna Allah istafa Adam wa Nuhan ah anabi nuhu alayhi salam ọlọ́run tó náà lẹ́tà àbí ọ̀tá lẹ́tà ọlọ́run ṣe ní àkókò òjíṣẹ́ tààrà tí mo lọ jíṣẹ́ tààrà táwọn aráyé ti lọ jíṣẹ́ fún làkókò òjíṣẹ́ tààrà ti lọ jíṣẹ́ wa nígbà táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní bọ òòṣà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ sọ̀rọ̀ òòṣà tó ti fi kè sọ́lọ̀ wọ́n bẹ̀rẹ̀ fún sùn ọlọ́run sì gbèjà rẹ̀ ọba fìyà jẹ àwọn kèfèrí yẹn nígbà tó ṣépè fún wọn fẹ́ràn kéèké àdúrà ànábì ìdílé àdúrà ẹlòmíì o ètè àwọn ànábì ọlọ́ ìdílé ètè àwọn ànábì torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ànábì ọlọ́ ẹ̀rí kíkà níbi tó ti yẹ fún ṣépè àdúrà àwọn òsè torí pé tá bá ṣépè fún òsè ẹ̀dẹ́ náà ni wọn náà wọ́n máa ṣépè àdúrà ni ẹja máa ṣe torí ó wá náà pípé ẹ̀ṣọ́ra pépè sísẹ torí kọ́kànnú yọ́nà lọ pépè fọmọ ẹ̀yà rẹ̀ kọ́nà lọ sí dídí àkókò kan sọ́nà ọba kì í sáláì gbàdúrà rẹ̀ pépè yẹn wá tẹ̀. torí délé nítorí mú anábì nù àbínú tó bá ti fi pé àwọn èèyàn lásán ni á àti sínú bí ẹ̀ẹ́mẹ́yẹ ọdún ni gọ́ọ̀rùn mẹ́sàn-án àti àádọ́ta ọdún pé ọ̀rọ̀ kò tó lọ́ọ̀ máa lè fún mi ìlà ọlọ́ọ̀ni ẹ máa sìn torí ẹ̀dọ́ lọ́ọ̀ mí lẹ́yìn rẹ̀ wọ́n sì gba wọn kan sínú pínpín rẹ̀ náà sọ rẹ̀ lẹ́nu wa àwọn ọlọ́nà sí níta sí náà làwọn ọ̀sẹ̀ wá tẹ́ àti fùwà àti yàgòtà àti yàgòkọ àti nàṣọrọ làwọn sí. títí tó fi di pé anábìínú àti wá rí pé káì àwọn èèyàn yóò ní gbọ́ gbogbo rọ́bìlẹ̀ ṣẹ́dọ̀rọ̀. على الأرض من الكافرين ديارا أن كان هناك كوالا كيف ما ما هو مولي آه، إنك إن تذرهم يضلوا عبادك قلت أجد من يكون يا مدار أنا اللي ما من ما هو أما أنا أنا راسي فيه زي ما تقول في الفتي في ما ما kìtàn lè bá tẹ́kù kàkà kọ́sàn lára wọn tún máa bàtẹ lómi jẹ pàwọn ni. wàlẹ̀ ayẹ́lì dùn ìlà fẹ́ẹ́jẹ̀rọ̀ nǹkan pààrọ̀ fún òṣèlú bí màá kàn àwọn òkè àwọn kèrè. a nẹ́bí nù hàn àlẹ́yìn sẹ́dá ọmọkùnrin ṣe sàbẹ̀ ẹ̀ tó lọ́n bá gbàgbẹ́ ilé ayé ọ̀pá rẹ̀ ọ̀wà ni rọ́bì rẹ̀ wà lè wà á nìyẹn torí rẹ̀ má bínú sàdúrà má sì bínú ṣépè torí tí ẹ bá ti bínú tí sàdúrà ti ṣépè ó ní mọ̀gbà tó ń lu àwọn ará ilé rẹ̀ rẹ̀ sàmọ́ ànábì lò tó wá ní ọ̀dà ìwọlọ orí kèmí o lórí wá dìde. wà ní mẹ́ńdà kọ́lẹ́ bẹ́ẹ̀ ti ẹ̀mú mi náà wà nílùú mi ní wà nílùú mi náà. ولا تزد الظالمين إلا تبارا النبي لغة خطبة كيكي إبتلان سيبو sóyè pé ọlọ́kùnrin sì torí sí bàbá àtìyá mi gbogbo ẹ̀ tó ń wọlé èmi tí mọ́mì ní kùnrin àti mọ́mì ní bẹ̀rẹ̀ káwọn là. ṣùgbọ́n àwọn kèfèrí à ìparun ló ti fáwọn àlékún fáwọn ó ti rántí pé kí lòun ti ń fẹ́ bọ̀ kó wọn tó tètè yọ àwọn tó ń yọ. ọlọ́run ṣe ta Nuha àrí ìṣẹ̀lẹ̀ ọlọ́run gbé ìjà rẹ̀ nígbà tó ṣe pé ní wọn lórí. tọ́ pẹ̀lú sẹ́ni dọ́là nínú àwọn èèyàn Nuha àfẹ́ tó tẹ̀lé ìdùnnú wà àrí ìṣẹ̀lẹ̀. ọlọ́run tó ṣe ta Nabi Ibrahim àrí ìṣẹ̀lẹ̀ ó ṣe ní bàbá kan àná ismail anabi ni abiy san lẹbi anabi olóṣùbí ishaq anabi ni abiy san lẹbi anabi ishaq ló bí yaqub anabi ni abiy san lẹbi anabi yaqub ló bí àwọn asbar àwọn ọmọ méjìlá gbogbo wọn anabi ni wọn subahana àwọn náà tún á bí ma sáwọn anabi tó jáde ńbẹ títí fi tóyà àwọn anabi musa anabi isa kankan tẹ̀lé wọn wọ ismail alayhi gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátá kò sáà nàbí mẹ́rin àwọn arọmọdọmọdọmọdọmọ kò sáà nàbí tó wá lórí àlejò Muhammad sallallahu alaihi wa sallam wọn yọ aṣíwájú gbogbo ọmọ alẹbi àdà lágbàdẹ. so ọlọ́run bá sàlẹ́sà bí ọ̀sàlẹ́sà Ibrahim Khalil Ibrahim ẹni tí ọlọ́run bá fẹ́ràn dé góńgó tó náà fẹ́ràn ọlọ́run dé góńgó débi pé fẹ̀tọ́ ní sọ́nà ti kún ọ̀kan rẹ̀ sáyé bẹ̀rẹ̀ fún pé kó fi nífẹ̀ẹ́ lómi bẹ́ẹ̀ náà. ẹ̀rọ pé Khalil ni Ibrahim. anabi muhammad náà sọ khalil kúlà tí anabi sọlá sọlá wà ti anabi ibrahim lọ torí gbogbo ntẹ́ lọ́nà fún anabi ọlọ́run kan ntẹ́ lọ́nà fún anabi muhammad sọlá sọlá ti bẹ́ẹ̀. bákan náà ọlọ́run bá tẹ̀sà anabi ibrahim alayhi salam inú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ilé kàtọ́lọ̀ ìtẹ́ká anabi ibrahim náà ló fi yọ anabi muhammad sọlá alayhi wa sallam tó ti àtúwájú gbogbo ọmọ anabi náà látara أو àwọn ọmọ ànábì Ibrahim. وآل عمران أتوارى لعمران في بابا مريم في بابا مريم في سيان النبي عيسى عليه الصلاة والسلام الله تتوارى عليك سمع عمران أو في بابا النبي موسى torí forúkọ anabi musa ni musa bónú Imran bẹ́ẹ̀ náà lànàbì Harun ọmọ Imran ah, ẹ̀sà làwọn náà láṣẹ kàbílà nítorí pé ẹ̀gbọ́n àtàbúrò lọ́jọ́ dẹ́gbìn anabi ọlọ́run ẹ̀rí wàlúùláàbí mẹ́tàlú ààrẹ tọ́yìn musa àti ẹ̀ríta musa àti Harun àlùfẹ́ tó bá jẹ́ pé sùkúù fi wọ̀ lọ sùkúù wọ́n ń yàn gẹ́gẹ́ bí ẹ senior prefect tí wọ́n náà máa ń sọ ti kánú school ẹ ọjàde fún ẹ ss3 ọlọ́bẹ senior prefect àbúrò rẹ náà ti wá di ss3 wọ́n ti ń yàn náà senior prefect bí aha ẹ̀yin lẹ́yìn kan máa jẹ́ àbúrò kẹta náà senior prefect láyé tí ẹ náà gbọ́dọ̀ wọ́n sọ lẹ́yìn ní the prefect ọ̀hún. so àmọ́ ẹ̀yin ẹ̀wọ́ ọ̀hún àwọn tó lọ́wọ́ ní ànábì ni wọn ànábì ànábì ànábì pípẹ́ bí o sọ̀rọ̀ ayé tó fà bọ̀. àmọ́ ànábì tó ti kó súnmọ́ lọ ọlọ́run bá wá ní ọ̀rọ̀ ní ìdílé kan ní ìdílé kan ní ìdílé kan wọ́n máa yẹ sáyẹn lọ́wọ́ àwọn ẹ̀kọ́ fi yẹn lọ́dà ìṣẹ̀tẹ̀ rọ́sọ̀lẹ́nu wọ́n rìn náà lọ́wọ́ máa ń sẹ́sà àwọn tó bá fẹ́ náà sì wọ́n lójúṣẹ́ nínú àwọn mẹ̀lẹ́kà tí sì máa ń sẹ́sà tó bá fẹ́ náà àwọn èèyàn yóò sì wọ́n lójúṣẹ́. tọ́ nítorí di eléyìí dáa وآل عمران على العالمين الله سيطر بقوة لوي بقوة يا يوسف أولي الله سالسا لوي بقوة يا يوسف كلا بسالسا بالنبوة والرسالة فلو بس أتجوش سيء ذرية بعضها من بعض wàlláhu sami'un alim. àwọn àwọn ọmọdé ọmọ làwọn eléyìí tó ti pápá kan àwọn ẹnu apá kan ló ti jáde. gbogbo wọn adarada ló ti jáde báyà lórí yẹtẹ ba'duha min ba'd. bákan náà ẹtú wò ìbá nàbí Ibrahim alayhi salam gbogbo àwọn yòókù yẹn ẹ̀rí gbogbo wọn ti jáde lágbọn Ibrahim alayhi salam lórí yẹtẹ bàbóhá ní bàbó wọ̀wọ́ ìsẹ̀mí ọ̀nà àlè olùgbọ́ lọ́lọ́ olùgbọ́ ni ọmọ táwọn ẹrù rẹ̀ sọ ó sì ní ìmọ̀ nípa wọn gbígbọ́ tí ń gbọ́ nípa tí wọ́n ń sọ iná ló sì fi àwọn òfin kalẹ̀ náà gbogbo ńpa tó lọ ní òjì àgbàgbọ́ òṣìṣẹ́ ti wá ọlọ́run ti gbọ́ ń bẹ́ẹ̀ sọ ó sì fi rántí sẹ́ àìlè ọmọ ẹni tó ti fi tó ti sẹ́ bá bí ọ̀sẹ̀ yìí ó sì lẹ́yìn tó ṣe fún bó ti ṣe bá tiẹ̀ èyí bẹ́ẹ̀ kọ́dà tó ṣe lórí ara wọn lòdì tó tọ́ka lè fi kò ní gbọ́ kò ní gbà. torí bẹ́ẹ̀ lẹ́yìn náà ẹja máa ìwọ àwọn òṣìṣẹ́ ọlọ́run bá fún wọn ẹja pọ́nlé ẹni àpọ́nlé ni wọ́n á kàn kí sẹ́ni àbùkù ẹja fi ọwọ́ wọn káfí wọ̀ wọn àbọ̀dọ̀ tàbùkù wọn kámi wá ti àpèjú ìburúkú fáwọn ànábì ọlọ́pọ̀tọ́ àbọ̀dọ̀ máa ń yẹ àwọn òṣìṣẹ́ ọlọ́run kama ilé ànábì kan lóru bọ́ǹbù yìí ọbẹ̀ lọ bọ́ǹbù àwọn èèyàn gẹ́gẹ́ bí àwọn aláìlérò àwọn kèfèrí àgbà àwọn ọlọ́ ọlọ́kú dójú tí wọ́n fi dóni ẹ̀rọ àpọ̀ láyé lọ́rùn tí wọ́n yà ànábì Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀. àwọn tí wọ́n mùsùlùmí làwà mùsùlùmí gba gbogbo òjíṣẹ́ ọlọ́run gbọ́ kàtẹ́ sáwọn kèfèrí tí wọ́n gbà kan gbọ́ àìgbàgbọ́ tọ̀kan ọlọ́run ti pè wọ́n ní وهم الكافرون حقا وتم جلوده àwọn tó gbà kan gbọ́ ta ìgbàgbọ́ sọ̀kan àwọn gan délé mùsùlùmí gba gbogbo òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ lọ́ta nù wọn ẹ̀sùn rí wípé náà kúrán tí wọ́n ròyìn anábì kan ní ròyìn tí ò sí àbí wọ́n bá anábì kan jẹ́ kò sí. àtọ̀ sáwọn míì tó ti gbé nùwé tó wà lọ́wọ́ wọn kan ti parọ́ bẹ̀ lóríṣiríṣi wọ́n ròyìn anábì kan wọ́n ló mu tí yóò gbọ́ wò

ní ìtọ́lọ̀ fi ràn wọn táwọn èèyàn tọ́lọ̀ wọn bá ràn wọn fi. kájẹ́ni tó ti fi yóò nífẹ̀ẹ́ wọn káwọn sọ̀rọ̀ wọn láì sí. gbogbo bàtà máa ti dárúkọ ọ̀kan lọ́wọ́ káwọn ti kí ni àlẹ́ yìí sọ̀rọ̀ ẹ̀sùn wọ̀ sẹ̀lẹ̀ ìkẹ́ àti ọlọ́ọ̀kọ̀ máa máa. tàbá sọ pé àlẹ́ yìí sẹ̀lẹ̀ òwúrò pé ọlọ́ọ̀kọ̀ kọ̀ kó ṣe ọ̀sọ̀láṣú àti àṣàlámù fún gbogbo wọn kó wá ṣe tọ́lọ́láṣú nínú ọ̀sọ̀láṣú àti àṣàlámù fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. akọ́kàn nínú wa wọ́n ní kí ló dé àgbáyé lẹ́kùn béèrè ìgbà tí wọ́n béèrè náà ni tó ń torí de ilé iṣẹ́ ìmáà ní béèrè kó sí. Thank you.

سيلين في حال من العلماء بحال من الله أو جماعة بحال من الله إذا تربي أو يبقى تجاني شهد الله القائم بالقسط أنه لا إله إلا هو والملائكة وأولو العلم أي شهد الله القائم بالقسط والملائكة وأولو العلم أن لا إله إلا الله في بيو باتي جيب شوما قلو أبا أوصو بجاد بجاد حال ألي قلنا كوفي فلا يكون إلا حالا من اسم الله عز وجل أي شهد الله والحال أنه سبحانه قائم بالقسم والملائكة وأولو العلم أن لا إله إلا الله سيتم على نية سو كيف بيورونا تسقي وله الدين واصبا يورو تدين وله الدين الواصب الصفة والموصوف ṣùgbọ́n gbà tí wọ́n jẹ́ sífà kù ní ipò sífà wọ́n fẹ́ sọ di hàn alif wa lam lọ torí مثل دي ti di الدين òdìrú wọ́n قائما dà اي القائم ni kọ́ ودي حال ودي قائما بالقسط فهو حال من الله ليس من العلماء بين علماء وأولو العلم كما وعلا وأولو العلم أنا لا انت من يقاتلهم انت من يقاتلهم فتلقى تمام وين إذا فهمنا أن في تفسير القرآن kì í ti títorí pé agbọ́lágbá wọn láti máa ti tẹ̀sí ìgbésẹ̀ wà àbí láti máa yin lọ́rùn láwọn wíwò fúwe láwọn sọ̀sọ̀kúsọ̀ eŋti abaka nínú àwọn tó ra tẹ̀sí ẹ̀ tẹ́tẹ́ tẹ̀sí ẹ̀ táwùkúrán ti fúnra rẹ̀ àbí táwọn ti fáwùkúrán àbí táwọn sàbí ti fáwùkúrán àbí táwọn sàbẹ̀rẹ̀ ti fáwùkúrán àbí àbí àbí ńlá náà sọ ìbẹ́ẹ̀ làwọn olùmọ̀ wọn nípa tẹ̀sí ẹ̀ sọ. ابن كثير كوزيسون القرطبي كوزيسون الألوفي كوزيسون وأسرى تفسير ما في في حال من الله نعم عليكم السلام إذا وكلنا لا إيمان لما وكلنا أليس الله بأحكم الحاكمين أليس ذلك بقادر على أن يحيي الموتى ثم له بلى ونحن على ذلك من الشاهدين أبي الله فقل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين náà lómi àdáǹkì Allahu Rabbul Alamin. ala kulli hal àwọn àdéhùn kan mú wá bẹ́ẹ̀ gbogbo ẹ̀ sọ bẹ́ẹ̀ kì í ti di dandan tó máa ń ké tó máa ń ké wọn gbogbo bí tó máa ti kà á ìgbà ẹ̀ sọ bẹ́ẹ̀ so ṣùgbọ́n àwọn àdéhùn yẹn wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ mọ́tàbọ̀ náà ahmed ní pé kí wí kò sínú mọ́tàbọ̀ máa ń bá rẹ̀ so lọ́lẹ̀ tó ثمنا الإمام أحمد ثمنا مالك أحمد كان حديث الضعيف الرابع أما في إنه أبو مدر كان أصول إنه أصول ثمنا الإمام أحمد ونقارن في حديث الضعيف الثاني في فضائل الأعمال الدين كان في الأولي فشوفنا هذا أو مدار مني وزين مدار ما كنت مصدر أولي نعم عليكم السلام alhamdulilayi kí àwọn ti máa gbọ́ àwọn máa gbọ́ fún wọn sọ fún àti gánà ní pàmẹ́sà lẹ́nà tẹ́lẹ̀ ojú àdìgbò náà bá yọ jáde fún agbọ́lá. fẹ́ẹ́ ti gbọ́ ní ẹwà bí wọ́n lè ibi tán ṣe lè nítorí pé tó máa fi àyè lẹ́kọ̀ọ́ kálukú láti tẹ̀lé wa rọ̀ oríṣiríṣi nǹkan wọn sọ àdìsí wa tó sọ yìí pé tó sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn àdìsí yẹn ti rọ ọmọ kì í sọ̀rọ̀ àná ìṣòro àríwá ìṣòro kò fẹsẹ̀ rìn kò fẹsẹ̀ rìn kò yẹ sẹ́nà kọ̀kọ́ dá sọ́nà tí mo gbé àlùjáná ìlànà mẹ́rin ádá àrẹ ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n nínú àwọn àlọ́ tó ń pa òun náà sì ni pé ńgbà tí bàbá ńlá wa tẹ̀ wọ́n wá ní tọrọ àforíjì síbi tó ti wá ṣubú síbi àgọ́ ọlọ́ọ̀lọ́ ó wá rí kán kọ́ síbi ọ̀kan nínú àwọn ẹ̀sìn àgọ́ ọlọ́ọ̀lọ́ pé Muhammad Rasulullah sallallahu alaihi wasallam pé bàbá ńlá wa pé ọlọ́ọ̀ pé mo fi Muhammad yìí mo fi bẹ̀ ọ́ ah, ọlọ́ọ̀ ni gbólódúmọ̀ Muhammad ṣé ọlọ́ọ̀ wa mọ gbogbo ẹ̀ ìpè orúkọ sí orúkọ rẹ̀ ń bì ní ó sì mọ̀ ìpè ọ̀kan náà àwọn olùrẹ̀ tó wọ́n fẹ́ láti di ní tó ń kọ́ ọ̀rọ̀ níta dédé tó sínú àdéhùn kan tó fẹsẹ̀ ń lẹ̀ alọ́ láti rẹ̀. ṣùgbọ́n wọn náà dé lásìkò àti ìṣòwò àti sẹ́lẹ̀ wọn ni àná tó yé wà lẹ́yìn àjọ. wọ́n kàn tẹ̀wọ̀n lọ sẹ́rí wọ́n ìnà àdẹ́mọ̀ lẹ́nu jẹ́ńdẹ̀lẹ̀ fi àti wàá tó wọ́n máa lẹ́yìn náà èmi sì ló pin àwọn ànẹ́bí ọ̀nà láti ìgbà tí ànẹ́bí ádámàtì ẹ̀ ti wà ń bọ̀rọ̀ gidi lámà kò túmọ̀ sí kọ́nà ti dánẹ́bí dánẹ́bí ádámàtì ọ̀bẹ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ṣe ti ń bẹ láfọ̀ọ́lẹ̀ pé èmi ni màá jẹ́ síwájú fún ọmọ ànẹ́bí ádámàtì èmi sì ló pin àwọn ànẹ́bí síwájú kọ́nà ti tó dáadáa mà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti mọ̀ pé wọ́n gan gàrí ìlú yẹn ó sì mọ̀ pé ọmọ ọ̀bùn lọ́jẹ̀ ó sì mọ̀ pé ọmọ sọ̀pọ̀lọpọ̀ bíi síwájú kó tó ní kọ́ dọ̀ síwájú kó tó ní kọ́ dáadáa máa lè sọ̀nà lọ́lọ́ ti mọ̀ ó sì mọ̀ gbogbo wa ìtumọ̀ ọ̀rọ̀ Dada, orúkọ ọlọ́run aláàrí olùmọ̀ tó ṣe pé ìmọ̀ rẹ̀ kárí gbogbo nǹkan. Alim kún máa kọ́ yàtọ̀ sí alim. Alim sifatul mushabbaha. Alim ismu fa'il. Sifatul mushabbaha lédè lárúbáwá ó ti di sẹ́yìn yá. ó ti di nǹkan ṣíṣe pé kò sí má bẹ̀ ọwọ́ gbogbo ìgbà pẹ̀lú ọlọ́run àmọ́sá pé ẹni ààrẹ kọ̀ ọ̀nà tẹ́lẹ̀ ó ti mọ̀ báyìí àsìkò ó sì ń bọ̀ sí òní mọ̀ ń bọ̀ bá kú ó ti parí tó èèyàn wọn lè pè ẹni ààrẹ olùmọ̀ àmọ́ wọn gbọ́dọ̀ pè ẹni ààrẹ yìí ọlọ́ọ̀ni ààrẹ yìí torí délé àlè sọ̀rọ̀ ní Abdul Ali yìí abdul aliyu àmọ́ kìí ṣe ali àkìí ṣe ali ọlọ́ọ̀ni alàáyé ṣùgbọ́n wọ́n pè é ní ààyè ààyè mi yẹn gan ìròyìn lásán ni wọ́n wá wọ ẹni tó ń pè ní ààyè olùmọ̀ tọ́ba nímọ̀ fọ̀húwá ààyè tí ọba nímọ̀ fọ̀húwá ààyè ń bì màánà jàre tó pé wọ́n pè ní ààyè mi ṣùgbọ́n aláìmọ̀ kan ni ṣùgbọ́n gbogbo eléyìí kì í ṣe kọ̀tẹ́ ká pọ̀ náà ẹni sọ ma ní abdulali àmọ́ kì í sọ ma ní alimọ́n wọlé ṣùgbọ́n kú ẹ̀rọ kọ̀ àyàn àmì tẹ́lẹ̀ nǹkan mọ́ ọmọ àmọ́ ká gbé olùmọ̀ olùmọ̀ àwọn tó mọ̀ ní wọn mọ̀ gbúra wọn ní kọ́lá ìṣẹ̀lẹ̀ àwọn olùwà mọ̀ gbẹ̀yẹ̀ wọn torí pé wọn náà bá wa àwọn òfin rẹ̀ yàrá ẹlẹ́gẹ̀ẹ́ tó máa gbéra rẹ kó jẹ́ ojé ojé ojé nǹkan ọlọ́run sì mọ̀ ọ́ mẹ́jẹ ọlọ́run mọ̀ ọ́ mẹ́jẹ ọlọ́run mọ̀ ọ́ mẹ́jẹ lọ́ba ti gbà dókú ọlọ́run dàpọ̀ sàmù wa náà àríkò sàmù. الحمد لله gbígbé wà tó náà bá tó ní káwọn mọlẹ́kà fún forí balẹ̀ fún ànábì Adam alayhi salam tá a lè lo irú eléyìí lẹ́sì láti fi máa sọ fáwọn yẹn láti fi máa máwọn yẹn kúnlẹ̀ fún wa láti fi máa máwọn yẹn lọ́lẹ̀ fún wa á lè lo lẹ́sì táwọn mọlẹ́kà àti ànábì Adam lọ́nlọ́ táwọn ànábì Adam ànú tiwa láti ní mọlẹ́kà ànú wa tàló ṣe ti gbé ànábì Adam ànú wa tàló ṣe ti gbé mọlẹ́kà ànú wa. sẹ́yìn anabi adama àwọn tí wọ́n tó balẹ̀ fún màlẹ́kà sẹ́wọ́n tó kéèyàn tó máa fà rẹ̀ nígbà tí wọ́n mọ̀ fún un. yàtọ̀ yìí kò ń rárá bí tí ó kéré ma kò sẹ́rì ń bẹ̀ rárá bí tí ó kéré ma ṣùgbọ́n tẹ́ ẹ bá wo ẹ̀yìn atitọ́ náà lẹ́bi yóò ti wà lè sẹ́lẹ̀ àmàtà èèyàn kò tó ń bẹ̀ èèyàn sí èèyàn kan kò sẹ́rì ń bẹ̀ kan tó lẹ́yìn náà ká kúnlẹ̀ ká dọ̀bà lẹ̀ kò islam kò sí islam rárá rárá ẹni tó bá ti lọ́wọ́ àmì ẹ̀kọ́ mẹ́rin wa àwọn náà fẹ́ sáǹfà ní mẹ́ náà wàhálà kò sọ. mélòó ni sọlá ti sara wí. Thank you àwọn ọ̀gbẹ́lẹ̀ ìwọ̀n ẹ̀sọ́ lóbi alákòlá hàl kíkẹ́ mélòó ni sọ̀rọ̀ ti tẹ̀rọ wíyẹ̀ rákà mélòó iṣẹ́ náà tó bá ti nàmà ìgbé rákà mọ́kànlá àbí mẹ́tàlá ni táwọn náà bá dá sí wa dúró lórí mọ́kànlá àbí mẹ́tàlá lọ́dà ni. Aisha rabi allah ana ọlọ́run ní sọ́lá àti nàkẹ́ fi kún àmọ́tẹ́ nìkan máa tìjú bẹ́ẹ̀ lọ kó burú torí ọ̀rọ̀ anábì sọlá àtúnú àtúnú sọlá tó lẹ́yìnlẹ́ mẹ́tẹ̀nà mẹ́tẹ̀nà irun táǹkó ro kíráta méjì méjì fẹ́nìkan yín bá ń bẹ̀rù pálífàdé àbí ọ̀yọ́ mú lọ kó kíráta tó ti rò lọ́wọ́ máa kà sọ́lá yóò jẹ́ wíṣẹ̀ fún tó ti kí anábì sọ kó ti kí mẹ́wàá tẹ̀lé tẹ̀lé ẹ̀fẹ́ àti tẹ́ máa tìjú mọ́kànlá lọ kó sin tó burú mẹ́ ṣùgbọ́n o tábà fẹ́ máa tìjú mọ́kànlá lọ ẹ̀rí ìwòlọ́sọ̀ tó ká fi twenty three ẹ̀rí wo ló kó káfí ṣe àṣekéré kò sí àwọn nìsín lónìí ó wù ọ láti kí mọ́kànlá lọ́la òkí mẹ́tàlá nígbà yẹ òkí fifteen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àmọ́ kọ́ wá límìtì nọ́mbà kan ń bùkátà rẹ̀ àmọ́ tá a máa ń kí mọ́kànlá ọ̀dà àbọ̀ náà. Náà tí wọ́n á gbọ́ ànábì Nuh alayhi salam lòdì sí àkọ́kọ́. <clears throat> àwọn èèyàn tẹ́sí wọn bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ tí wọ́n adùn náà hàn kọ́ torí pé ẹ̀mọ̀ká nàbí adamu alẹ́ sọ ẹgbẹ̀rún ọdún ló lò láyé one thousand years so anabi ṣe wọ́n tún lọ náà lò bí ẹgbẹ̀rún ọdún láyé so ṣùgbọ́n láàrin adam àti náà alẹ́ sọlá wọ́n ní one thousand years ní bẹ́ẹ̀bẹ́ one thousand years ní gbogbo èèyàn ti fi ṣe lọ́nà ọ̀sẹ̀ bọ́sọ̀lọ́ ẹni tó wá gbọ́dọ̀ Abdullahi bin Abbas rọ́bì ọlọ́ọ̀kan àti náà.

kò ṣùgbọ́n ìgbà tó ti di pé àwọn èèyàn ti nǹkan mí ìfẹ́ àtúntò lọ lọ́nà ọba fi rán anabi nuha aleyhi salam kò ní awùwọ́lù rọ́sùn. ṣùgbọ́n adamu aleyhi salam ó ń bẹ nínú àwọn ọmọ tó gbẹni ọ̀ṣù ó ti sẹ́ lọ́nà. ṣùgbọ́n ní tá a bá pè lójijì tá a bá pè adamu aleyhi salam tá bá pè lójijì ìdí pípé lójijì ni wípé ó ti sẹ́ ọlọ́run ṣùgbọ́n irú sẹ́sẹ̀ pé iṣẹ́ tí anabi adam alayhi salam lọ́jẹ́ kò sátakò mbẹ nítorí pé àwọn èèyàn ń ṣe alátakò ẹsẹ̀ báyìí wọ́n sì máa ṣe náà àmọ́ àwọn èèyàn anabi náà hà nine hundred and fifty years òjíṣẹ́ ni àbí èso òjíṣẹ́ òjíṣẹ́ tó débi pé wọ́n tún fi ń ṣe yẹ̀yẹ́. Nínú èyí ẹ̀ ọ̀pá nípa ìjẹ̀dá ẹni ẹ àkọ́kọ́ ilé ìgbà sọ́ńgbà náà lè sọ̀rọ̀ bá àríwá rẹ̀ sẹ́lẹ̀ wípé فإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد ike tí wọn bá pọ̀ láti gba ìsọsán iṣẹ́ ni wọn jẹ fún kò sí iṣẹ́ fún wa nìkan ẹnì kan àti wípé tí àyà ìsọkalẹ̀ síwájú jihad àbí lẹ́yìn jihad apákan náà lè má ní síwájú kọ́lọ̀ tó ṣe jihad lọ́rẹ̀ àwọn kan nílò lẹ́yìn jihad a ti sọ fún lọ́dọ̀ wa ṣùgbọ́n tẹ̀sí rẹ̀ ni pé tí ẹ ń kó ojú sí ọlọ́run fún ọ iṣẹ́ tó ti dé nínú rẹ̀ náà tó kù wọ́n ti jẹ islam èyí tó ti jẹ́ pé nínú rẹ̀ náà ti sábà kọ islam kọ́ kó gbèsè lọ sí ibi kájà wà lọ. tọ́sọ̀rọ̀ ìdílé tí ń kẹ́ kìlọ̀ tí ọba gbọ́ kẹ̀kọ́ lẹ̀ lórí ọ̀sọ́kẹ́ náà bá kéde ìdílé ọlọ́run bá sọ pé wàlá tún síkú bẹ̀rẹ̀ sàn ní ìdáwà àbẹ̀rẹ̀ ẹ̀ lọ́dọ̀ ní àwọn ìyàwó tó fẹ́ kéde yìí mọ́ mùsùlùmí tó ti kéde rí mùsùlùmí lọ fẹ́ rámádà fẹ́ tó lọ́wọ́ di nǹkan mí tó eléyìí ọkọ̀ lẹ̀ ọgbọ̀dọ̀ bá gbé ọgbọ̀dọ̀ wà pẹ̀lú rẹ̀ tó tó bá yá pé mùsùlùmí bẹ́ẹ̀ tòló àti ọmọlẹ ìfọwọ ọkọ yẹn tó bó tilẹ̀ jẹ́ pé islam gbà kọ́ fún ọmọlẹ ìfọwọ láti pilẹ̀ tó àmọ́ kìí ti kọ́ wá fún mùsùlùmí kọ́ ọmọlẹ ìfọwọ kò fi lẹ̀ ọgbọ́dọ̀ pọ̀ yẹn àtìlẹ̀ kà ó jẹ́ ẹ̀dá àti kánsílá náà wà lẹ́yìn tó sọ. Thank ẹ máa sọ pé ń bọ̀ káyọ máa nù. àdúrà tó sọ pé ká ṣe àdúrà tó sọ ẹ̀yà ìdílé ká ṣe àdúrà. àdúrà mùsùlùmí àdúrà àdúrà àdúrà ìdílé àgbà àdúrà ọdún èdè mùsùlùmí náà sọ bẹ́ẹ̀ mùsùlùmí àgbà ọ̀dọ́ bá dúrà ìdílé àgbà ọ̀dọ́ bá dúrà àdúrà ìdílé